Will you ah! take what life throws at you? Cause this life has its ups and downs. Ah! What will you do if you are so helpless? Like none to ah! come to you. Ìwọ́n lọ máa ṣe àìlọ́bì torí tọrùn bí ẹ̀ wọ̀ ọ̀pẹ ó máa ń jẹ sílẹ̀ náà ni kí ló ṣẹlẹ̀ wo it's good for a guy to love a lady. ó dá kí ni nǹkan tó fẹ́ kí. mo lójú rí ni. ìdí òkùnkùn òkú jákiri. Tell me to come back home or else you're in deep soup. Oh, look portable. Like, I like it. I'm still thinking, but I could soon check around. Madam, check around. I can't touch you. What's on people? Tell me, Òtútù àdúrà wa dẹ̀ ní pé kí lè wọ́n tutù. Prayers! I need my child! Kúrò tired of what? Nothing is going on. Ṣó máa wọ èmi náà bá mi máa ṣe ṣe wá ṣe wá láàyè? Ọmọ ẹ̀dá báwo kí ló bá ń sọ? Ọmọ wa báwo ṣó wọn mi náà báyìí? Ọmọ pè wá fẹ́ bí àwa jẹ́ ọ̀hún yìí. Ilé tí ń sìn yẹn ló máa lọ bó ṣe tó yìí. sir, please, can we do 2 p.m.? kànà mo kànà ẹ dà gidigidi wọ́n dá mi lóhùn ẹ̀yin ìyá o. àwa rèé o láti ìgbà tó o ti jọba kí wàá lóde o. nǹkan kan omi omi ti kàn. oríru ńlá ọ̀rọ̀ oríru oríta òrírú èyí tó túmọ̀ sí wípé láti ìgbà tó o ti joyè o ò kàn àwa náà kàn léèta wá rí ọ o adéwọ̀lú ọmọ àyìnbá kí gan-an lọ fẹ́ látọ̀dọ̀ wa. ẹ jèbúrú ẹ̀yin ìyá ẹ wo ọkàn mi ò balẹ̀ apá mi ò fẹ́ kálù mọ́ ààrẹ kòsó ti fẹ́ tùlù mọ́ lórí. àwa náà mọ̀. ẹ mọ̀. a mọ̀ àmọ́ lè tó o ti fojú kàn wáyìí o ti bọ́nú ayé tuntun. ẹ̀yin ìyá kí wàá ní ṣíṣe. agbo obì agbo orógbó àta epo. àtẹkù tó fín ẹja tó fín òun ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ àtàrẹ ẹ mú un dẹ́ làá sì fi lé lórí. lọ́ba tán. kò jù bá ń lọ. àrèkòso àrèkòso àrèkòso àrèkòso àrèkòso àrèkòso. jagunjagun jagunjagun jagunjagun na bàbá tó bí ọlọ́mọ tó bí ọlọ́mọ ààrẹ Kúṣọló ọlọ́lá ni ọ́ o ọlọ́lá ni ọ́ o jagunjagun ni na bàbá tó bí ọlọ́mọ ààrẹ Kúṣọló. ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó àtàrí àjọ̀nà kù rẹ kì í ṣe ọmọdé arẹkùsù arẹkùsù jagunjagun jagunjagun nìran bàbá tó fi ọ̀rẹ́ mọ́ arẹkùsù ọlọ́lá ni ọ́ o ọlọ́lá ni ọ́ o. Arekoso Arekoso. Arekoso. Arekoso Arekoso. Arekoso. Ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó Arekoso àtàrí àjànàkú rẹ kì í ṣẹrù ọmọdé Arekoso Arekoso. jagunjagun nìran bàbá tó bí ọlọ́mọ tóbi ọlọ́mọ ọlọ́lá nìyàn o ààrẹ kò so ọlọ́lá nìyàn o jagunjagun nìran bàbá tóbi ọlọ́mọ ààrẹ kò so ààrẹ kò so. pòkùrọ̀ jọ̀nà. pòjò ojú ikú apọ́n tèmi náà apọ́n wọ́n wá mú bọ̀ wọ́n dojú rẹ̀ kọ́ mọ́ tọ́jú ọtí irọ́ o tó bá kọ̀ lógì mo fọ́ ní koro béèyàn bá ní kí òjò kan so ìkòkò kan tí ẹlẹ́gbára mi sì dórí tó bá ní kọ́ fọ́ mo pa onítọ̀hún mo pa ìdílé wọn ọmọ wáwá kan là kọba wàwà kan là kíjòyè ọmọ gbárùn tó gun ṣírò tó gun dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ nǹkan ò gbọdọ̀ sí òjò nǹkan ò gbọdọ̀ sójú. jàre má fi wèrè dán wa wò ó kéré ó tóbi má fi wèrè dán wa wò ó san bí ó san ọba dẹ́dá má jà ríru èyí ó ó san bí ó san má fi wèrè dán wa wò. ẹ á kóra ẹ ń jọ sójú kan so wọ́n bọ̀ wá báyìí. ẹni àwí fún ọba jó gbẹ ni àfọwọ́ ọba jó gbà ó àwí gbà fọ̀gbà ló máa ra epo sọ́ba tẹ̀wọ̀ àwí gbà fọ̀gbà ló máa ra epo sọ́ba tẹ̀wọ̀ má fi wèrè dán wa wò. ààrẹ kò so ààrẹ kò so ààrẹ kò so ààrẹ kò so ààrẹ kò so ààrẹ kò so jagunjagun jagunjagun jagunjagun nìran bàbá tó bí tóbi ọlọ́mọ àrẹkùsọ ọlọ́lá ni ọ́ o ọlọ́lá ni ọ́ o jagunjagun nínú bàbá tóbi ọlọ́mọ. mo èmi mo ní mo fẹ́ rí o. sí ò lè o. àrẹkùsọ o ṣeun nílẹ̀ èmi kan ilẹ̀ kan èmi ò kàn jẹ́ ẹ̀dá kan tí ó ní ìgbéraga ni ṣùgbọ́n tán bá ń sọ̀rọ̀ ìgbéraga èmi gangan mo dúró mo jẹ́ ntàn èmi lòkúta birikiti tó lè sori aláǹgbá pín mhm ṣe mọ́tàn ọ́ mo fẹ́ fi ọ́ mo fẹ́ kọ́ ọ jáya lọ́ọ̀dẹ̀ mi n fẹ́ kọ́ ọ sẹ́wà rẹ lófò fáwọn kan tí wọ́n jẹ́ nǹkan kan nílẹ̀ yìí sọ wá mọ tí mo fẹ́ bó ṣe ń wò mí yìí mo fẹ́ kọ́ ọ sọ fún mi pé o ti gbọ́. o ti gbọ́ kọ́ mo fẹ́ kọ́ ọ sọ fún mi pé o ti gbà. ọgọ ọgọ ó fẹ́ kódà ó fẹ́ rán ọra pẹ̀lú bó bá lẹ́ran kó kàn yàn pa ṣé bí irú ìgbín rẹ ni. ah irú rẹ irú rẹ náà dẹnu fẹ kọ mí ee ó mọ kankan o bí n bá ṣe wàá rọkọ mọ irú rẹ irú rẹ ó ń sapá kándákándá ó sì ní ẹyin òun ò ní gbèrègbè dákun kí ló ń pẹ̀lẹ́ ìgbéra sánlẹ̀ ìgbéra sánlẹ̀ náà ń pè ó ní òǹra nù wọn rìnrìn òsì kiri kùtùkùtù bí n bá tún kọjá tó o bá ìfi ọ̀sẹ̀ sí láàrin àwọn ọ̀rẹ́ rẹ ni oníranù láàárọ̀ kùtùkùtù ń dènà dóbe ó lọ sí i. ó tán o ó tán o ẹ mọ wọ ọmọ tèmi lèmi lè torí ẹ̀rù kun ọmọ tèmi lèmi lè torí ẹ̀rọ sà kò ṣùgbọ́n ọsàn torí gbajúmọ̀ tí ó bọ̀ ẹyẹ oko lásán lásán ni ó padà fi jẹ àti wọ́ àtàwọn tó ń ṣègbè lẹ́yìn ẹ̀ ẹ gbà ẹ gbà. balare sáré wọ́n pè wá lóde abọ̀ nítorí ara wa à ń bọ́ lọ́wọ́ ẹ̀ sọ́wọ́ ẹ̀. wọ́n ń pè wá lóde àbàǹdórí ara wa. à ń bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ń pè wá lóde àbàǹdórí ara wa. ẹ wá jẹ́ màá bára wa ṣe ènìyàn o ènìyàn o.

orin jàrodò níkùn wa orin jàrodò níkùn wa o yóò dùn ọjọ́ ọjọ́ bẹ́ẹ̀ jà kọ́. ti ẹ yọ ìkòyí òrógùn ìjà ó yìnbọn jẹ. kí n lọ rèé kéwì rẹ̀ wá dáàbò. <laughs> ọ̀rọ̀ mélòó ni bàbá mi sọ tí màá kúrọ́ ó yẹ òun lè bẹ́ẹ̀ jọ dáàbò ọ̀la gbà lọ́wọ́ mi kọ́ sí lára dúró sí ibi ọjọ́ dúró sí akọni èsojo dúró bẹ́ẹ̀ ó yà ṣọ́ọ̀tì ṣètò dáàbò ọkú bò ọkú ọ̀hún bẹ láàyè. ẹ̀yin èèyàn mi ó dà pé mi náà ń wò dánwò bẹ́ẹ̀ sì mọ̀ pé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ wọ́n dánwò. àbábí ọ̀dọ̀ o. gbà èmi fún àmì ní tẹ̀sí la bá ń gbé kọ́ lọ́rùn bógo ẹni bá dá ni lójú a máa fi ń gbárí ni ṣé o gbà lọ́kùnrin àbọ̀ gbà lọ́kùnrin. mo gbọ́ lọ́kùnrin. ọkùnrin mẹ́sàn-án ni ọkùnrin mẹ́sàn-án. dúró yẹn kẹsẹ̀ la kò sí kan tí ó ṣe ọ. Àbẹ̀bí dídé àgbọ̀ Àbẹ̀bí àlẹ́sí Àbẹ̀bí Àbẹ̀bí dídé àgbọ̀ àlẹ́sí báyìí Àbẹ̀bí Àbẹ̀bí Àbẹ̀bí ètò ìgbésẹ̀ Àbẹ̀bí Àbẹ̀bí Àbẹ̀bí. Bàbá o, ọ̀rọ̀ mi o, bàbá tanu. Wàhálà ti dé. Ọ̀kẹ́ kí ló ṣe ọ́? Wàhálà ti dé. Kí ló ṣẹlẹ̀ kí lọ? Wàhálà ti ọ̀rọ̀ rẹ o. ṣé wọ́n ti ọwọ́ rẹ òjò ni kí ló ṣe. òjò ti dọ́ràn. ọ̀daràn ah, ah. kí ló ṣe. sọ́ba ah. yànjà. òjò dọ́ràn. kí ló ṣe mọ́tà ń lọ lẹ́nu àbí sọ́gbàdùn ni. òjò ti yìnbọn pa bẹ̀bí. ó ṣe kínú. ó ti yìnbọn pa bẹ̀bí òjò ti dọ́ràn. ẹ yìnbọn pa bẹ̀bí òjò ò lè dánrù rẹ̀ wò. báyọ̀ ló ń fi jọ. òjò pààyàn. òun wá dà àwọn èso ti ń mú lọ sáà. yéé yéé mọ̀ mọ́. ó pààyàn òjò òjò ti pààyàn olúwa mi wàhálà ti dé o òjò yìí fún ọpá mi ò ní o ọ̀rọ̀ ọpá yìí ọpá yìí wọ́n wá bọ̀ wọ́n ti mú un lọ sáà wọ́n mú un lọ ah. ah, àpò ti dé. àbẹ̀. ìwọ pa mi lọ́mọ. kínú. ìwọ pa mi lọ́mọ. tẹwọn lẹ́mi wà ń bẹ̀ ni. tẹwọn lẹ́mi mọ ìyẹn mọ ni. ṣé yóò yà gbọmọ lọ́rùn. ajẹ́ pé bọ́mọ rẹ̀ ṣe ṣe kí wọ́n fi yìnbọn fún. ìwọ bá dọ̀. bọ́mọ mi tèmi. kí ló ń sọ ní ìrànlọ́jọ́ lọ sáàfin. bọ́mọ mi tèmi. bọ́mọ mi tèmi. bí bí bí ọmọ rẹ̀ ṣe ṣe tí wọ́n yìnbọn fún náà nù. ẹ̀rẹ́jà lókè èèpẹ̀ mo rí ọ. bẹ́ẹ̀ ni ààrẹ. àgbèrè ọ̀gá ọmọ yòóró ọmọ ṣe wọtán kó o mójú lè pèsè dèmí ń yà lábọ̀ ó ní bí wọn ò bá yà lábọ̀ ó ní kẹ́ ẹ mẹ́sì náà jẹ. bàbá torí agbe tí ń sunkún kánú gbó kágbe má bàa sunkún kánú gbó mọ́ mo ṣe wá rí yín kálukò tí ń sunkún kájù kọ́ má bàa sunkún kájù mọ́ kí gbogbo ẹgbẹ́ ìyẹ́ ó lè rí mú mi ní oko sàdédé mọ̀ ń bẹ lẹ́ẹ̀dẹ̀ mi ìní ọ̀kẹ́ tẹ̀ ń lọ́ba sáré wọlé wá ló ní òjò tọ̀dọ̀ tèmi o ó yìnbọn pa àbẹ̀bí mo ní etí ṣe ó ní òun ò tiẹ̀ mọ bó ṣe rí ààrẹ òjò ń kọ́ ó ní wọ́n ti mú un lọ sáàfin kí n já mọ́ lọ sáàfin bá a ṣe wá ń bọ̀ iye mi wá sọ wípé ó yẹ kí n kọ́kọ́ dọ́ọ̀dẹ̀ yín kí n ṣàlàyé bó ti rí fún yín kẹrin bá mọ bí a ti ṣe ẹ sì mọ̀ pé ojú kan ẹ̀pà ojú kan èrè lòjó. kí ló wá fẹ́ kí n ṣe fún ọ. n tí mo torí rẹ̀ wá ni wípé bá a ṣe fi egbò ṣègbòólé tí mo ní ṣe nǹkan tó le jù fún. alẹ́ <laughs> bí oṣù káfí gbòòsè gbòólé káwá ìdáǹjẹ kọjá. àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. <laughs> ǹjọ́ rántí pé òfin ń bẹ. mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ èmi mọ̀ pé òfin ń bẹ àmọ́ mo mọ̀ pé ká tó dágbádá ńlá ńlá ti rí bẹ́ẹ̀ ni ńlá làgbádá ńlá tọ́ sí ẹ̀yin mo kọ́kọ́ gbọ́dọ̀ bùn lọ́rọ̀ ń gbọ́ kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe bá yanjú rẹ̀ tí ò fi ní sí nǹkan tó le jù. o ti dọ́dọ̀ ọba. mo ìdé bẹ́ẹ̀ mo ní kí n kọ́kọ́ tẹ̀ lọ́dọ̀ yín kí n tó dé ni. bẹ́kúnbẹ́kún ah. ni lẹ́sẹ̀ ó dì kalẹ̀ ọba ló lọ́rọ̀. bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀. ọba lọ́wọ́ lọ́rẹ̀ yọjú sí ọba sì ti rọ́ba ó dá pé wọ́n ò jẹ́ kí n mọ̀. mo mọ̀ pẹ́yìn náà wọn ò kọ̀kọ́ fi lọ èyí náà ló jẹ́ kí n wá rí yín lọ́ọ̀rì rọ́ọ̀bà. Ah, èmi ṣe bí ẹ pàkìtì mọ́lẹ̀ tá a jọ débẹ̀ sẹ́mọ̀ yìí pé oró ò gbọ́dọ̀ pàdé oró lọ́nà ńjọ tí oró bá pàdé oró lọ́nà ńjọ náà lóró gbòòrò èmi torótoró ẹ̀yìn bá débẹ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti bá wọn tọ́. bàbá. adúlébí oṣù hmm? ọkàn rèé ìkàkàn rèé wò dáadáa. mo wò dáadáa. tó ṣe gọ sẹ́yìn kankan kò ṣe é ga mórùka òkun leléyìí tẹ́ ẹ ṣe yìí kò mm-hmm. ṣòro kì í bọ́wọ́ kò sì ṣòro yọ. ọ̀rọ̀ kárí mm-hmm. ọ̀dà ọ̀dà ìwọ lọ́ọ̀rì rọ́bà náà lọ́ọ̀rì rọ́bà náà nítorí ọba wa bá bọ̀ lọ́dọ̀ ọba jẹ́kẹ̀mí ọmọ. ọgbọ́n bá. bàbá èmi fẹ́ kẹ́ ẹ bá mi ṣe nǹkan kan lábẹ́ òfin tí yóò fi ṣe pé ọ̀rọ̀ òun ó fi tí ó rọ̀ tí ò ní le kì í ṣe lábẹ́ òfin ẹ̀wẹ̀. abẹ́ <laughs> òfin lèmi náà wà kò sẹ́ni tó fi òde òfin tó dè ọ́ ló dè mí ọgbọ́n báwọn lọ́ọ̀rẹ́ yọjú sọ́ba ibi ẹ bá fi ẹnu ọ̀rọ̀ sòódó sí jẹ́mi ọmọ. kódà èmi kàn rò pé ìtí wọn ń ṣe lóró sẹ́mọ̀ pé wọ́n ń ṣe lọ́pàá. bẹ́ẹ̀ ni. péyàn bá ṣe lọ́pàá ọpá mọ́ pààyàn. ọ̀run rèé o. ó dà bàbá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. mo ah! jà lọ jà lọ. ẹni bí oṣù bàbá lóró lọ pa tiẹ̀ ọ̀tà. kakú ọkọ lálọ́ ń pé owó bàbá ogun wa ń dé. sinmi náà. wọ́n wá fọrọ èmi náà wọ́n yìí lọ kà ẹ agada ńlá lọ tara lágada ah, alẹ́ bí oṣù ó mọ̀fin òfin ti bì ọ́ lápá tẹsẹ̀ rẹ lòfin ti mú alẹ́ bí oṣù orúkálẹ́lẹ́ yìí ó ti wọ̀ ọ́ lọ́wọ́ òfin òfin ti mú ọ ó sì ti di ọ ìwọ ló gbági láhàbá àgbò tẹ gbọ̀nà sómi sùúrù karan jagbani ho akufo ogo ti duro ti ikara ti ikara ti ikara ti ikara ti ikara lójú ogun ọmọ ojúmọ́ kan ogun kojúmọ́ méjì ogun ojú mẹ́ta ogun mẹ́ta. o ṣeun. ẹ ọmọ èèyàn káre. ọ̀káre ọ̀káre ọ̀káre ọ̀káre ọ̀káre ọ̀káre àjùmọ̀bí ò kọ tàánú abínibí ń dání ẹni á ní ó kí ni lẹ́yìn. ẹ̀mí èèyàn wá jọ ọ́ lójú láì sọ̀rọ̀ mọ́ jẹ oṣù mú mọ́ oṣù yìí oṣù pa. ẹnu kí ló ṣe tó mi nu pẹ̀pẹ̀pẹ̀. tọ́jà ti lẹ́nu gbọ̀ngàn ìlànà àrà gbọ̀ngàn sọ parọ́ mọ́ ni mo ní sẹ́ parọ́ mọ́ ni. Hmm. wo ìka tó bá ṣẹ̀ lọ́ bá ń gé pípa lápọ̀ ẹ̀lẹ́ o ṣé ó dáa fún yín o ara yín ó le o ẹ̀ ní bàjẹ́ ẹ̀ ṣé ọmọ tí wọ́n lọ́pọ̀ àyàn rèé. kábíyèsí ó nu o ipa àyà wọn lọ́pọ̀ ọmọbìnrin ọ̀hún wọ́n lọ pa kalẹ̀ níbi ìgbà tí èèyàn bá lé òkúta mọ́rọ̀mọ́díẹ̀. kéèyàn mọ̀ tiẹ̀ láàánú lójú ah, ah. ọmọ nìkejì. òun ló gbébọn tó sì méèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ ó sì yín ó yìn. ipa kó parọ́ pa. ń gbọ́ ẹ̀yà sí ọ. kábíyèsí ọ̀rẹ́bùnrin lèmi àtàbí ẹ̀kọ́ ọmọ torí ipò rẹ̀ múlẹ̀ rẹ lọ́ba gbébọn ọba pàǹtí ẹ̀. tọ́ba wá jọ́ta múlẹ̀ nǹkan ọkọ̀ rẹ̀ múlẹ̀ rẹ̀. àbí ọ̀dà ẹ wo ẹ̀yin ìlú mòye a fi sínú túbú a wo ṣe lórí ọ̀rọ̀ ẹ jẹ́ wọn mú lọ kí wọ́n kọ́kọ́ fi sí pamọ́ náà. kábíyèsí olúwa mi ẹ lọ fi sí. kábíyèsí olúwa mi kábíyèsí olúwa mi kábíyèsí o kábíyèsí olúwa mi. ẹnlẹ́ o. ẹ dákun mo bẹ̀ yín. ṣe rí ọ̀rọ̀ bátábàtà bátá lọ pátábàlà bàtà nígbà tí tábà dá bàtà tán ni gbogbo wa wá ń sọ bata, n tí mo fẹ́ kẹ́ wò ní pé ojú kan ẹ̀pà ojú kan èrè ìlànà ọjọ́ yìí àwọn tí yóò sì ṣojú wọn ọ̀kẹ́ wọn ló ṣèṣì ni kò mọ̀ ní tí mo wá fẹ́ kẹ́ ẹ wò ní tàwọn baba ńlá mi itú táwọn náà ti pa nílùú yìí tẹ́ ẹ bá rántí ìgbà kan wọn ló ṣùpá mẹ́fà ńlòjò òfin rọ̀ àwọn baba ńlá wa lójò rọ̀ òjò sì rọ̀ lẹ́nu ìgbà tèmi náà ti mọ gbọ́njú yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo ti ṣe nílùú yìí tó tó rò tẹ́ ẹ lè wò mọ́ mi lára kábíyèsí olúwa mi tẹ́ sì tún wò dáadáa ogun olómùyànmùyàn oko ńgbà tó dédé wọlé lábàdì kó tó di pé balógun débẹ̀ èmi kò mú kọ́kọ́ lọ rèé kojú wa eh, eh, eh, ẹ dákun ẹ bá ń fọwọ́ kòtò bá wí. ọ̀rẹ́ ká ti torí nǹkan táwọn bàbá rẹ ti ṣe sẹ́yìn àtògùn tíwọ náà já ọmọ tó pààyàn yìí ká mọ́ bá wí ká fọwọ́ kòtò pò ká igba. ìṣèyàn kan ló bí ẹni tí wọ́n pa àbẹ́ẹ̀ tí wọ́n pa ìṣèyàn ọwọ́ kòtò pọ̀ ọwọ́ kòtò náà dá. ẹ mọ ló ṣèṣì ni. wọ́n sọ bẹ́ẹ̀. ṣèṣì kọ́ déédéé yẹn mọ́ ń bá ọ̀kẹ́dà. ọ̀kẹ́dà ń gbọ́ wọn ló ṣèṣì ni. kábíyèsí ó ṣèṣì ni kò mọ́ mọ́. ó ṣèṣì ni. àbẹ̀bí ló wá bá wa. kábíyèsí èmi ò rò bó ṣèṣì ni mi ò rò bó ṣèṣì sẹ́ẹ̀rí látijọ́ tí òjò tó ti kọmu sábẹ̀bí tábẹ̀ bí ò ti gbà fún ni mo ti mọ̀ pọ́rọ̀ yóò lẹ́yìn. Òjó amòdúpẹ́ fọlẹ́dùà. Hmm. ọpẹ́ náà la máa dá Àbẹ̀bí hmm. hmm. gbogbo wa láti ń ṣe torí ìyẹn mo ṣe ṣe. Ah, o ṣe okú ọ̀rọ̀ mi. mo lọ rí bá ọ káàkan ní ìlú ah. kó má dàbẹ̀ ni pé èyí mú nǹkan kan wá fún ọ. ipò tí mo pé mo nífẹ̀ẹ́ ọ̀sán pọ̀ o ṣeun. àmọ́ Àbẹ̀bí má jẹ́ fọwọ́ lẹ́sọ̀ọ́ ọ̀rọ̀ kan ti ń bẹ lọ́kàn mi ti ń kọ mí lóminú ẹ nọ́ọ̀bẹ̀ nọ́ọ̀bẹ̀ tí ń gbọ́. elédùà ló mọ ohun tó gbà lérò tó fi ṣẹ̀dá rẹ látòkè títí dé ìkànnú ẹsẹ̀ tí fi ń rìn òjò. pàápàá jùlọ bọ́ ọ bá kù mi inú mi á sì máa bàjẹ́ èmi wá wò pé èmi wá lè yí mo wá rí pé ìfẹ́ ni èyí ló wá mú mi pinnu lọ́kàn mi eré ìfẹ́ wa tá à ń ṣe yìí ó ṣe jẹ́ àmú tẹ̀síwájú káwa méjèèjì wá di lọ́kọ láya páàdì kan náà. ojo ah, ah. ojo olúkú ló yí alágàdá ogun. ọkùnrin ló kúkú ń ké sí. Ah, sórí ọ̀rọ̀ ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ̀ jẹ́ àfilẹ̀ ń tọ̀ rẹ o n lè fi ọ òjò n ò lè fi ọ ti jà fọ̀rọ̀ ìṣe ibi tọ́gẹ̀dẹ̀ bá wó sí ibẹ̀ ni ráà sí o kó o mọ́kàn rẹ kó o kó o mú kúrò bẹ̀ so ọkọ̀ sàn fún mi àbó òkò fún mi mọ́ kí n máa lọ. eléyìí wá já sí pé èmi rẹ àlè fẹ́ra. so ọkọ̀ fún mi àbó òkò fún mi. <sighs> báwo kò. Olha, ah, Fera. O seu. pọ̀ wà mẹ́ kọ́ ṣe sì ni eh, eh, ìwọ àtọ́lórí eh, ibú ni ṣé ń ni. ṣé yóò jẹ́ ń sọ̀rọ̀. àbí kábíyèsí olúwa mi. ẹ ẹ ti a. kábíyèsí olúwa mi ẹ ibi tó dé ibi tó dé ti yé a. o rí mo ní àájókòó àájíròrò lórí ṣe fún ni ah, àmọ́ àwọn bàbá mi á máa sọ̀rọ̀ kan ní bá kì í pẹ́ mọ́ eléyìí ọ̀wà pẹ́ mọ́ ẹ̀rọ ọmọ tó wà nílẹ̀ yìí ní orúkọ àwọn bàbá tó bí èmi tí wọ́n ti jókòó lórí àpèrè yìí àtàwọn ìlúmọ̀yè àtàwọn aráàlú tó tó dúró yìí ẹ mú ọmọ yìí lọ sí inú túbú tó bá di ọrún lónìí àpà. àbínibí ń lórí ata ló fi sẹ́nu ẹni agbójú òkun yóò jẹ́ ní agbá ẹni agbójú òkun yóò jẹ́ ní agbá ẹni agbójú òkun yóò jẹ́ ní agbá ẹni agbójú òkun yóò jẹ́ ní agbá abínibí ń da ni abínibí ń da abínibí ń da. Okay jẹ́ wọn pàwọ́ náà máa tẹ̀lé káàkiri ọjọ́ ẹ̀yin tẹ́ ń bọ́dà àbírú kiri lè má ṣe lè dùn á. táàbọ̀ ṣe táàbọ̀ ṣe ojúkọ ẹ bá ojúkọ ẹ rẹ ẹ sì fẹ́ fọ ojú òun dànù. ìmọ̀ ṣe tó le tó bẹ́ẹ̀ wọ́n ló ń ṣèṣù ní sọ́dẹ́dẹ́ yìnbọn sọ́dẹ́dẹ́ yìnbọn sọ́dẹ́dẹ́ yìnbọn kò dá o kò dá ẹsẹ̀ ọ̀rọ̀ kìíní kan sẹ́mi náà ṣe tí mo fi gbàdúrà sílẹ̀. Ah! Ah! òjò òjò wọ́n mú lọ lójú mi wọ́n sì ní wọ́n pa lójú mi láṣẹ pé mo kú láì kú mi. Ah, ah, ah. ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ìmọ̀lùkùtù pẹ́bẹ́ irú kì í o ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ìmọ̀lùkùtù pẹ́bẹ́ lèyí o. ìmọ̀lùkùtù pẹ́bẹ́. ìmọ̀lùkùtù pẹ́bẹ́. ìmọ̀lùkùtù pẹ́bẹ́ irú kì í lèyí o. ìmọ̀lùkùtù pẹ́bẹ́. tó bá tẹ́jẹ àá ṣèjẹ ni tó bá tẹ́ fà á sì máa ṣe fà tó bá dọdún kẹ̀ǹdínlógún ọlọ́rọ̀ béèrè ọ̀rọ̀ rẹ̀ abẹ́ni lórí ṣetán oníṣẹ́ṣe bọ́ sójú dà òfin ìlú yìí kí ni tó dì mú ẹni ó bá pààyàn kí ni ẹni ká ṣe fún ẹni sórí ibú nídìí èyí ó ti ṣẹ̀ṣẹ̀ orò ó sá wọnú igbó inú igbó náà ló sì borò abẹ́ni lórí o. yéèṣe kí ni à ń ṣẹlẹ̀ rí láàrin ibi tá a wà yìí. Ah! ọ̀sán ọlọ́gbẹ́ ìparí ọba rìṣà ìwà ọlọ́wà mẹ́wọ̀n. àìpá kurukuru bíi ti jẹ́ gbẹ̀gúndọ̀ ẹnìkan ò bá yẹngẹngẹngẹ lọ́rùn wọn bá sa ó yà ṣíra rẹ̀ lé. àti wo àtọmọ rẹ kò sẹ́ni kankan tí ó lọ bí kankan wẹ̀. ààrẹ èèyàn mo kọ́kọ́ pè ọ́. n ò mọ̀ pé ẹranko ná mo tọ̀ ọ́ wá mo bá ọ sọ̀rọ̀ bí awo sí awo tó o bá sọ̀rọ̀ rẹ lónìí mo ṣí àtàtà hàn tí wọ́n fẹ́ sọkú tí wọ́n fi bù ọ́ la. èmi ò parí. èmi àwọn ẹlẹ́bí ọ̀sùn mọ̀ wílẹ̀. èmi alẹ́ sun. alekunu bá wo ọyẹ mi ò lè fà fà wọ. sáàbò. èmi níbi tọ́mọ rẹ wà yìí iṣẹ́ rẹ oníhà àgùntàn ẹ̀yẹ sùn lẹ́ẹ̀bẹ̀ mọ̀ ń bọ̀ kí a ní í ọ rí òní lọ lé o. báwo ni wọn tó bá bá mi fàájù mà ṣáàgùn ó mà dáàgùn mà dọ́ọ̀gùn wò. lára mi. lára rẹ. pápá ilé wọn kì í kádùn. sáwo. ìwọ̀n ara ilé wọn kì í kó sùn. wọ́n mọ̀ bẹ́ẹ̀. ìjọ alábọ̀nbọ̀n tí ó bá kúrò láàrin ìlú kì í dágbére. bẹ́ẹ̀ ni tó o bá mọdú gbẹ o ò lè mọdú gbẹ tó o bá mọdú gbẹ o ò lè mọdú gbẹdùgbẹ tádàrán lókè torí tó bá kọwọ́ kọkàdán àdúrà fọwọ́gí àbí ìwà ẹ̀kọ́ ah. àbí kì í ṣe wọ. èsè rẹ ìwọ sọmọ ìwọ gbànú rẹ. kí ni ń ṣẹlẹ̀ yìí. lọ́lọ́ gbànú rẹ. ọ̀ọ́lẹ́ ah. abápọ́ndí o ìkẹrẹ́lẹ́ abiso ìgbà ibi abámọ̀ gidi tí là bá lọ́dún mẹ́wọ́. kẹ́lẹ́ ló mẹ́wọ́. bẹ́ẹ̀ ni gbogbo tí máa ń ṣe láàrin ìlú rí. kí ló mọ̀ lọ́nà. mà ń sọ̀rọ̀ ni abẹ́ ń ṣe èrè. èmi mò ń sọ bẹ́ẹ̀ fún ọ mò ń sọ fún ọ ní tàṣẹtàṣẹ mò ń sọ fún ẹ ní tiwọ̀ oòrùn tìlà oòrùn. wọn lọ rẹ dúró mẹ ìwọ náà dúró mẹ. ara mu ìrè dè mọ́lẹ̀ arápanira ògbélẹ̀ fọhùn òrùlé òrùoko òrùlẹ̀ òrùlẹ̀ ẹ dìde ẹ dìde ẹ má sá ẹ má họ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ láàrin ojú yín ni ó ṣe ojú ewúrẹ́ ni wọ́n ṣe fọmọ rẹ̀ rúbọ ojú àgùntàn ni wọ́n ṣe fọmọ rẹ̀ jógùn abẹ́nilórí mú ìdá ẹ. Arekoso, Arekoso. Arekoso, Arekoso. Ta ló tó gbéná wojú ẹkùn rẹ láìṣáwó? Ta ló tó gbéná wojú ẹkùn rẹ láìṣáwó? Arekoso, àtàrí àjànàkú rẹ kì í ṣẹrù ọmọdé. Arekoso, Arekoso. Jagunjagun nìran bàbá tó bí ọlọ́mọ tóbi ọlọ́mọ ọlọ́lá nìyàn o ààrẹ kò so ọlọ́lá nìyàn o jagunjagun nìran bàbá tóbi ọlọ́mọ ààrẹ kò so. ògún ló ní gbá ògún ló làwo ògún ló ní kòkó bàbá aṣáàsùn lákàáyé náà ló láṣọ dì mí tí mo fi ń bora àwọn aláìmọ̀kànmọ̀kàn wọn á ní bó ògún bá gbalé tó gbodò àwọn àsìgbòkó lọ ǹjẹ́ òòṣà tó gbalé tó gbodò tún lè gboko lọ́wọ́ ẹni torí pé ògún ló ní gbá ògún ló làwo ògún ló ní kòkó bàbá aṣáàsùn lákàáyé náà ló láṣẹ òdì mi tí mo fi ń bora. ǹjẹ́ ògún tó lórí ṣàkáwí ògún tó lórí ṣàoko a ní ògún tó lórí ṣàkáwí ògún tó lórí ṣàoko oríṣà ò máa jẹ́ sá lọ fẹ́nìyàn àfi kéènìyàn sá lọ foríṣà o. ọmọ ìdá ọjọ́ lẹ́nu kọ́ mú kánú lónìí àwọn kò sì jáde. bá mi mo ti ń bọ̀. jáde sí jáde. bá mi. bọ́ báyìí bọ́ báyìí bọ́ báyìí ọ̀ya gbé kínní bọ́ báyìí kọ́ gbé kínní kọ́rùn gbé kínní kọ́rùn gàrí. ọ̀rẹ́ ìdó lára gí. bá mi. kí n lọ rí dúró mo sára dín bẹ́ẹ̀. bá mi kí lè ṣe. nítorí pé kọ́run àníyẹ̀wò àti tí ń bẹ lọ́rùn ọwọ́ rẹ̀. ògùn náà kọṣu tẹ ni kí lọ rẹ dúró wájú bàbá mi. ìwọ ló ń ṣẹ̀ṣẹ̀ sọ fún mi nà mọ̀ ní tálẹ́ sọ pé òkú wọ́n bí kú bá ń pa wọ́n ní wò ní gbó àlàyé tó bá ń pa wọ́n ní jù wá lọ́run ìwọ ní kú kọjá síbẹ̀. bá mi kọjá síbẹ̀. iwájú púpọ̀. sọ ti kú náà. bá mi rà. taratara dín. sọmọ bá jáde kó bọ́ wájú bọ̀ bá mi a. ojú rẹ sọ́gun ò lè kú o rò pé ti ní ìta àbàdàn wò kí sáré ránkó ah. àyàn láti dàn wò ò lè kú o. Ah. fọkàn rẹ balẹ̀ ọba ah. sì yìnbọn fún ọtọ ọba kú. mo ti wọ́n palẹ̀ mi mọ́ ń bẹ o. n bá dàgbàdàgbà bí n bá kú bẹ́ẹ̀ ni tí ọlọ́mọ náà ń kú wọ́n sì ń palẹ̀ mọ́ rẹ̀ wọn ò ní jórùn. sọmájú sọmájú náà tèmi ta ìlédùn òbẹ yìnbọn yìí o. bá a ní mọ èyí ti rí ògùn náà ká yé ọ̀sìn mọ́lẹ̀ olómi ńlá fẹ̀gẹ̀wẹ̀ òlásọ ńlẹ̀ fi mọ̀ tí mọ̀ bóra. ìgbọ́n náà ti ń dọ́gbọ́n rẹ̀ ìlú kankan lẹ́yìn mi bọ́lórí ibú ni ọ ni tọ́ba fi mi ṣe wàhálà ń wọ́n là nǹkan mọ́ lórí. elédè òfin ẹ̀yìn ni bá mi. àgbàbí ìyá kan náà o. wọ́n bọ̀. sọkú ah! wọ́rọ̀ rẹ bò sásọ rẹ bò sọyà. bẹ́ẹ̀ni. ọmọ bàbá tó. sọrí nǹkan tí wo mọ̀ ni wípé tápà ti ń ta kúlíkúlí wọn ìrúgunnu èyí ti ń tàpà mo ò gbọ́dọ̀ rí gúnú gogoro tí ò gbọ́dọ̀ jó lábẹ́ ọdán tó bá jó lábẹ́ ọdán aṣọ rẹ̀ ò fàya èmi mo wí báyìí ògé mọ wọ́ ògé mẹsẹ̀ ògé mọ gbogbo ara ikú ò ní pa ọ́ ikú kè pé jónú omi wò ó sórí ti ń bẹ lọ́rùn rẹ̀ yìí ìwọ ò mọ̀ orí kógún orí rogún rẹ̀ ó ní mo jí lógún mo rogún ewé mo jí lọ́gbọ̀n mo rọgbọ̀n oògùn tàjùbọ̀ mo jí gàtà mo rìn gàtà mo rìn gàtàgàtà mo gbọ́ ẹlẹ́ta òkò níbi tí wọ́n gbé ti ń yìnbọn ọ̀ràn ó ní tó bá ṣèbọn ọ̀ràn lẹ́ bá yìn ó ní ṣe tèmi ọmọ ń gbé kọ́rùn. <laughs> bá mi ibi ọ̀rọ̀ dé yìí kátẹ̀ wa nínú wa bí mi mo yìnbọn yàn bẹ́ẹ̀ ni bá nírú nǹkan tí ń bẹ lára mi yìí bí ìbọn mi ò bá mu bá mi tọ́tà mi tanu. ọ̀gbójú hmm. rẹ̀ sọ̀hún ọ̀dẹ ni ọ́ àmọ́rú oògùn tó gbé kọ́rù yàtọ̀ sí wípé ó jẹun tó jẹ́ àdóńgbàdó mi ń bẹ lára rẹ̀ ah. bẹ́ẹ̀ yàn bá nírú rẹ̀ lára tó o bá yìnbọn fún ìmọ̀tò ọ̀dọ̀ mu o tó o sí sọ́run ọwọ́ yìí àbọ̀ ọmọ tí mo ń tó o sí sọ́run ọwọ́ mu n tó o sí sọ́run ọwọ́ yìí àtàmátàsé wọ́n ń pè àtàmátàsé lówó yìí àbọ̀ rí tírú tó ń sọ ìbá ń bẹ lára èèyàn bí wọ́n bá kìbọn mọ́lẹ̀ kọ́dà bí ọba ń ṣe bọ̀tọ̀dọ̀ rẹ tọ́ bá ṣe tẹlómìnà ọlọ́ba gbà tọ́ ọba dojú rẹ kọ́ báyìí yóò yóò mu. ọmọ bàbá tó ní èmi awo alẹ́ bí ojú ni awo afágìrì ọ èmi adágìrì adagirigiri ló fi jà orin mi ń jáde ah, orin mi ń jáde. àjà ń ṣe kíá. àìmí rẹ o ogun ló kúkú lọ́jọ́ kan pọ́njú orí ló lọ́jọ́ gbogbo. ṣé ti. bẹ́ẹ̀ ni àfi sùúrù o. ọ̀rọ̀ òjò yìí náà ló ń kọ mí lóminú o. ṣùgbọ́n nǹkan tó wá ń kọ mí lóminú ni pé pẹ̀lú bí bàbá òjò ṣe ní agbára tó hmm. ṣó yẹ kó ṣe oògùn fún ọmọ ẹ kí ewé soko. ìyún nìkan lórí èyí tọrẹ rẹ tó tún ta kò ń kọ àbọ̀ mọ̀ pé nǹkan kan ti wà láàrin ara wọn. Àjàyí nípa tọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún hmm. ọ̀rẹ́ màdánù tó pọ̀n hmm. ẹni abínidá màdánù ìjọ jẹ́ mọ̀ pé bí ọ̀nà ṣe wà yìí hmm. ọ̀lẹ́ ìdààmú. Ah! lọ́rẹ̀ẹ́ tá a ti ń bá bọ̀ láti pín ní sí tá à ń jẹ́kọ̀ tá à ń jákàrà ní ọ̀dọ̀ ìyá àgbà ah, má ronú bá wọn. o tí ì dojú ẹ̀ tán ni tó bá dojú ẹ̀ tán ọ̀lẹ́ ìdààmú ah, ṣùgbọ́n ohun tí yóò ṣẹlẹ̀ tèmi rẹ̀ ò fi dára wa elédè òní yóò ṣẹlẹ̀ jàmọ́ ọ̀kàrí. má jà sí báwọn o ó san bí ó san ó san bí ó san Èdùmàrè ló fi rìn lọ́wọ́ wò wẹ̀yìn rẹ̀ wò wẹ̀yìn rẹ̀ wò wẹ̀yìn rẹ̀ wò wẹ̀yìn rẹ̀ wò wẹ̀yìn rẹ̀ wò. dálúpa kàlá dálúpa kàlá dálúpa kọ̀ yẹ́ dálúpa. ọmọ àgbàmí ní ẹgbẹ́ kọ̀ọ̀kan jẹ ọmọ àgbàmí kò kúkú. dálúpa. ọmọ àgbàmí kò kúkú ọmọ alẹ́ mi ó máa dúró ó máa dúró ọmọ alẹ́ ó máa kú ṣùgbọ́n ó máa kú dà. yẹ́ẹ́ yẹ́ẹ́ bá bá bá ó san bí ó san ó san bí ó san Èdùmàrè má fi wèrè dán wa wò ó kéré ó tóbi má fi wèrè dán wa wò ó san bí ó san ọba dẹ́dá má jà rere yóò ó san bí ó san má fi wèrè dán wa wò ẹni àwọn fún ọba tó gbọ́ ẹni ọ̀fọ́ ọba tó gbà wọ́n àwọn ìgbà tó gbà wọ́n mú má ra oko tó bá tẹ̀wọ̀ lù ú àwí gbà fọ̀gbà ló máa ra oko sọ́ba ń tẹ̀wọ̀ lù ú. ó san bí ó san Èdùmàrè má fi wọlé dán wà lóòó. ẹ máa kú ṣùgbọ́n. ọ̀bàjẹ́ ó gbọ́ o ẹni àfọ̀fún ọ̀bàjẹ́. mímọ̀ rẹ̀ fọ́kọ̀ o. kúrò lọ́nà ẹ kúrò lọ́nà jẹ́ ń lọ. kábíyèsí ní ká má gbẹ ẹnikẹ́ni láàyè láti wọlé síbi wọn. yíyún ta ni èmi irú mi wá ni ẹ wí fún yín ni àbí kí ni à ń ṣe yín rí gbogbo yín la níbi níran o tẹ́ ẹ bá kú ọlọ́nà bẹ́ẹ̀ ń wọ́n ẹ fara pa láàrin yìí o ẹ kú ọlọ́nà mi sá. ẹ sílẹ̀ gùn fún ẹjọ́ wọlé. mọ̀jọ̀ mọ̀rọ̀ òjì ọmọ agbọ́ ti kú yọ ọmọ yọ̀kọ̀tọ̀ ní kùn àjìfà ìjọ ní ti jẹ̀fà ìkànnì òtórógún tó pẹlẹbẹ nínú àkékù yá mọ́ èyí ti ṣe kí ló ti ṣe ó tẹ̀sẹ̀ mi bomi igbó náà. báàmí ó jèjì ní. kí ni ṣèèṣì. ọ̀kan lára ọ̀rẹ́ ẹ̀jọ́ ló ní kí n fi máa dẹ́rù bà bí mo ṣe tètè yìí nú. àjẹ́ mi ò. ọ̀dà láti ṣàánú mi láti pín báyìí. má sọ irú ọ̀rọ̀ báwọn jáde lẹ́nu mọ́. ọgbọ́n báwọn ẹ tọ́jú ọmọ mi dáadáa. èèrà ò gbọ́dọ̀ ní o bí nǹkan bá ṣe pẹ́rẹ́ ààrẹ kò so ààrẹ kò so. ààrẹ kò so ààrẹ kò so. ààrẹ kò so kábíyèsí kò lè ṣeé ṣe kò sọ̀rọ̀ mbẹ́. Ah, òfin tó mẹ́rú lọ́mọ mọ́ àwa lè sọ pé torí pé ẹ̀ eh, eh, ẹ̀ ẹ̀ ẹ̀ ń tọ́sẹ̀ ọjọ́ mọ́ tiẹ̀ má dájọ́ fún tọ́mọ jọmọ irú sá ṣé kò àárín pa ni á pa á. ẹ kò sí ní ta lè ṣèṣe. adéwọ̀lú onírọ̀ èdè yìí ṣe. èmi rẹ̀ lájọ sìnkú àná ẹni tí ó sìnkú ènìyàn mọ̀jú ọ̀la yìí ṣe tó sì mọ̀ pé ojú kan ẹ̀pà ojú kejì èrè nínú ọmọ ohun tí mo ní dákun ẹ tọwọ́ bọ̀ ẹ bù ú ẹ dà á lẹ̀ ẹ tó sà ẹ kó sórí àtẹ kí wọ́n ná bàbá gbogbo àṣẹ wọ̀nyí ẹnu rẹ ló wà pàṣẹ. ọ̀rẹ́ gẹ́gẹ́ bí mo ti sọ òfin tó mú ọmọ ẹrú ọmọ ọmọ tiẹ̀ náà kò sí nta lè ṣe sí ẹjọ́ tó yẹ kí wọ́n dá fún ọmọ ẹrú ni wọ́n dá fún ọmọ tiẹ̀ torí ẹ̀ṣẹ̀ tọmọ rẹ̀ ṣẹ̀ bọ́bájọ́ ọmọ ẹrú ló ṣe wọ́n pa ọ̀nà rẹ̀ wọ́n á sọ́nà mẹ́ẹ̀ ààrẹ kò so kọ̀sọ́nà mẹ́. sọ ọmọ pé ẹtí awo ńlẹ ní ọgbẹrì. ẹtí awo ńlẹ ní bẹ́ẹ̀ ni. ọ̀bẹ tá a fi fárí ẹrú ọ̀bẹ tá a fi fárí ẹrú <sighs> ọ̀bẹ tá a fi fárí ẹrú tó wá lè dorí ọmọ ká ní òmú mọ́ ká ní òmú mọ́. èmi mo yarí mọ́ wọn lọ ni tẹ́rí àwọn aráàlú yìí yálóde béèyàn ọba máa wá egbò dákun fún wọn ìsọkúsọ wọn wọn máa gbilẹ̀ sí ni wọ́n á ní tó bá di bí o ó ṣe pẹ́pẹ́ fúru o ó lè jẹ́ pé ọba o wọ́n wọ́n lè má da ẹjọ́ síbi tó yẹ kẹjọ́ lọ o pé ẹ kọ́ má jẹ́ pé wọ́n fẹjọ́ ṣègbè mo lé ọba táwa ní. Hmm. Ah! ẹjọ́ ọmọ ọba ti á ní fọba sí àṣírí ọba ṣe rí lọ bó ṣe dájọ́ ah, ah. tí mo sì mọ̀ pé ìtọ́ dánú ẹjọ́ wọn dà. wọn mọ̀ pẹ̀lú gangan lọ̀rọ̀ ilé ayé tó jẹ́ pé ojú ní ọ̀kọ́sẹ́ nìkan ẹ̀yìn ní ọ̀kọ́sẹ́ lòmíì ibi tó gbà kọ sí yẹn ni fi ń sọ̀rọ̀ kábíyèsí wọn báwọn kábíyèsí tiwa tọ́jọ́ pé a mọ̀ lánàá òtòdó ni sàkátà pàrà báyìí lágbà wọn ṣètọ́ ah, ní tí wọ́n bá ti sọ ní tí wọ́n bá fẹ́ sọ ni wọ́n sọ. ẹ dákun ẹ̀yin ìlú mòye. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ rí ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ sùnùkùn ni hmm. wọ́n sì fi á ká fi ojú sùnùkùn wò ó ẹ̀rọ ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bàbá wò dáadáa abarapa ni hmm. ọmọ òun ọ̀dà pé ṣé ká wá rí pé ọmọ tí ọ̀dà pé tó ṣe ń tí ọ̀dà ká wá máa fojú pé à ń dájọ́ à ń ṣẹ̀ṣẹ̀ ń dájọ́ fún yàn ẹ jẹ́ àfilẹ̀ kan mọ́ ọ lọ ẹ jẹ́ àfilẹ̀ ẹ mọ̀ pé ìgbà míì wà abarapa ó lè má mọ ti ń ṣe ó lè má mọ ti ń ṣe ẹ wò ó ẹ jẹ́ àyọ̀ǹda ẹ̀kọ́ mọ́ lọ. Hmm. bàbá wa pa ni ẹ̀jẹ̀ yọ̀ǹda rẹ̀. Ah, ṣé tí wàá ń dùn ọ ni ṣé tí wàá ń dùn ọ ni bàbá ní aya fi ẹ̀ ni. ká wò pé abarapá ni hmm. ká fi ilẹ̀ kọ́ máa lọ. Hmm. Ah, àkíyèsí tán tiẹ̀ pé wá sí dáa gan eh, bàbá ní sọ pé abarapá wọn èyí sábà mọ tí wọ́n bá ṣe ah, èyí tí wọ́n ṣe wọ́n èyí mọ̀ ni àbí. nípa barapa ni o. ẹjẹ ayé àfi ẹ. tọ́ba tiẹ̀ lásẹ̀. tọ́ba lásẹ̀ o. tọ́ba lásẹ̀ o. kábíyèsí o. kábíyèsí o. ààrẹ kò so ààrẹ kò so. ẹ mọ̀ gbà mí òfin ìlú wa mọ̀ ti ń yí padà àbí kí wàá ní ká ti gbọ́ bófin tá a ṣe lórí ẹrú ti ń yí padà lórí ọmọ. ẹ̀yin èèyàn mi òfin ò yí padà o ṣe ni ẹ mọ̀ sí kábíyèsí gbọ́ o gbogbo wa la kúkú mọ̀ fúdìí kan àti kejì wípé akínrọ̀gbò ò dá pé o bóyá yún wa ni kábíyèsí rò ó tó fi wá wò pé kò kúkún dá pé pé náà fi ní ọmọ lọ láyọ̀ àtàlàáfíà. ṣé mọ̀ wípé tí wọ́n fà bá ṣàìsàn wọn alákòrí gbèsè èdè tó bá sọ wọn lówó wọn á ní rọjò kó fàtà sẹ́nu tó bá yẹ pé kí wọ́n gbà kọ́ nìkan báyìí ṣẹlẹ̀ sínú ìlú wa ẹ mọ tó jọ ẹni náà rè ni ẹ wá ń wú bá wọn. òótọ́ ló wí kílédùà wa gbà wá ni kó jẹ́ káwọn òbí tí a náà jẹ́ èèyàn pàtàkì láàrin ìlú. ẹ dákun ẹ̀yin méjèèjì o n ò rí yín nírìí ẹni tó ní làákàyè o ẹ dákun bí bàbá tiẹ̀ bá lówó àbí bí ìyá tiẹ̀ bá lọ́rọ̀ kí lè bá mọ̀ dá lára o. n tó bá wà láṣẹ ẹ bá mọ gbé wúrẹ́ léwúrẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ jalè ẹjẹ́ àmọ̀pọ̀ lè lè fẹ́ jà ẹ mọ̀ fúlẹ̀ wí tí bàbá yín àti yín pé kán dọ́lọ́rọ̀ àbí wọn ìdọ́lọ́rọ̀ ẹ̀mí ìkẹwọ́ àbẹ́wọn bá gùn tán ó dá o mo fọlọ́run sọ yín o bí yín bá ti jólówó lọ́túnla. ire ó dàbọ̀ kòkó ni ẹ mọ̀ kó nǹkan tí mo sọ ni wípé mò ń lọ sídìí òkòwò mi yóò dẹ̀ gbà mí ní òṣùpá méjì kí n tó dé. ẹ wàá dé ẹwà adé lẹ́yìn tí mo ti sọ fún ẹ títí pé ọmọ ọba kan ìjagun bí ẹrú ó ní dandan iṣẹ́ oko yìí lọ́ọ́ ṣàṣe ló fi ṣoko òwò mo wí tó. kábíyèsí bá mi kò síṣẹ́ tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe hmm. láti mọ̀ pé gbọ́n mi fẹ́ràn ọ̀gbìn ọ̀gẹ̀dẹ̀ tó sì jẹ́ pé ìlú ọlọ́sàn nìkan ló ti ń ṣe dáadáa hmm. ẹ̀gbọ́n mi ò ní ṣiṣẹ́ yóò kàn máa mójútó àwọn nǹkan tó ń ṣe níbẹ̀ ni. Hmm. adéròjú ẹwà adé ẹlẹ́wà èdè ẹ wo ṣẹṣẹ àgbọn nǹkan tí kábíyèsí bá yín sọ dáadáa kò gbọ́dọ̀ kọjá òṣùpá méjì tẹ ẹ ṣèlérí o ṣe mọ̀ pé ẹ̀jú méjì lọ lọ́wọ́ mi ìwọ ń lọ nísìn o ò dá lọ o má bùrẹ́ ẹ lọ́wọ́ ẹ má fojú tèmi sọ́nà o. òṣùpá méjì péré o mm-hmm. ti gbọ́. ìyá wa dé gbogbo nǹkan tí kábíyèsí sọ ni mo gbọ́ pátá mo sì fi ń dá yín lójú wípé a ò ní fojú yín sọnù. Mm, ó dáa báwọn mm, yóò dáa fún yín ara yín yóò le ẹ lọ ẹ bọ̀ wá àti ìyá yín nìyí. <laughs> ẹ̀yin ọ̀dọ́ ìlú alágàdá o ẹ̀yin ọ̀dọ́ ìlú alágàdá o gbogbo alamọ ìdí pàtàkì táyé péjọ kò sí. bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́. a lè gbà o. gbogbo alamọ̀ wípé ìlú alágàdá tá a wà yé ẹnikẹ́ni tó bá pààyàn nílùú alágàdá tá a wà yìí pípa lápá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. wọ́n á yẹ kó dórí eléyìí ká yí padà. ìdí o hmm. ìdí o. bẹ́ẹ̀ sì ni gbogbo wa la mọ̀ pé òfin ìlú ló sọ pé ẹni bá pààyàn pípa làá pa. bẹ́ẹ̀ni. kí ló dé tó wá dórí akínrọ̀gbà tán yóò fi padà bẹ́ẹ̀ ni òfin tá a torí ẹrú ṣe kó wá dorí ọmọ kákó dànù kò lè ṣeé ṣe o. ẹ ṣé ẹ gbọ́ tèmi ẹ gbọ́ tèmi tá a bá tètè wá nǹkan ṣe sí i lẹ́ni ẹlẹ́ni ó lè dọ̀la kó kàn mí ó lè kàn kò sẹ́ni tí ó lè kàn láàrin wa bọ́ ṣe ṣe nu o. mọ̀tọ́mọ̀tọ́ ló yẹ tán. ààfin là ń gbà lọ báyìí. ẹ á jẹ́ pé tó bá ti yégún ó ti yọ rẹ́nu. ṣé wàá rí ìlú yóò wù tí àwọn àgbààgbà bẹ̀ tí wọ́n bá ti ń fi ẹsẹ̀ pa òfin rẹ̀ ọjọ́ iwájú àwa tá a jọ̀dọ̀ kò lè dé a jẹ́ pé ọ̀rọ̀ yóò ní ilé wọ̀. ọ̀rọ̀ yóò ní ilé wọ̀. abẹ́ta parí igun tó yọ tàtàlà tó darí àti òró tí yóò kú o ọ̀rọ̀ yóò ní ilé wọ̀. ọ̀rọ̀ yóò ní ilé wọ̀. ọ̀rọ̀ yóò ní ilé wọ̀. abẹ́ tó parí igun tó yọ tàtàlà tí yóò kú o tí yóò mú o ọ̀rọ̀ yóò ní ilé wọ̀ ọ̀rọ̀ yìí ò ní ilé wọ̀ ọ̀rọ̀ yìí ò ní ilé wọ̀. àtẹ̀kọ́ fárí ikú tó yọ sàkàlà olórí àti òró tí ò mú o ọ̀rọ̀ yìí ò ní ilé wọ̀ ọ̀rọ̀ yìí ò ní ilé wọ̀ ọ̀rọ̀ yìí ní ilé wọ̀ abẹ parí ìgún tó lè ràkàlà ó àti òró tí òun mú ọ̀rọ̀ yóò nílé wọ̀ ọ̀rọ̀ yóò nílé wọ̀ abẹ ọ̀rọ̀ yóò nílé wọ̀ abẹ tó bá rí ikú tó yọ tàkàlà ó lórí àti òró tí ò mú o ọ̀rọ̀ yóò nílé wọ̀ ọ̀rọ̀ yóò nílé wọ̀ ọ̀rọ̀ yóò nílé wọ̀ abẹ tó bá rí ikú tó yọ tàkàlà ó bá rí àti òró tí ò mú o ọ̀rọ̀ tí ò ní lè wọ̀ àbẹ̀ tó fárí igun ó yí pàkàlà tó dórí àti òro tí ò mú o ọ̀rọ̀ yìí ò ní ilé wọ̀ ọ̀rọ̀ yìí ò ní ilé wọ̀ ọ̀rọ̀ yìí ò ní ilé wọ̀ abẹ tó bá rí igun tó yọ tàkàlà tó lórí àti òró tí ò mú o. ọ̀rọ̀ yìí ò ní ilé kò níwọ̀ o kò níwọ̀ o abẹ tó fárí igun tó yọ tàkàlà tó lórí àti òró tí yóò mú o ọ̀rọ̀ yìí ò ní ilé kò níwà o kò ní lè wà ọ́ èyí ò ní lè kò ní lè wà ọ́. ọmọ ẹ sọrí ibú ẹ gbọ́ ẹ ní sọrí ẹ orí ibú lọ́rùn yálà bá. Mm, mò ń jọ yàlà kan mò ń jọ àdìo ọjọ́ tí n bá ti dé yìí mm. tí ìrìn ọ̀gbẹ́ fi mẹ́mọ́ mm. ìní yàwájú rẹ̀ mọ́. o ò ní bínú ni àdìo àwọn lẹ́ràn mi ni ògbàǹgbẹ́ran wà dákun má bínú. nígbà táwọn ò rẹ́ràn jẹ tó ló ní káwà mọ́ mẹ́mu mọ́ ó gbá mú gbẹ́wẹ́ fún alẹ́ mu. dákun má bínú ní sùúrù. dákun bá ń fún wọn lẹ́mu owó bẹ́ńlẹ̀ mo ti tàgbàdo. ń gbọ́ kú rẹ. <laughs> akínúgbàre. akínúgbà. ẹgbẹ́ mú kó mi jàre ah, ẹni táwọn alárakàdé ẹ tó fún mi lẹ́mu. akínúgbà. ẹ tún rájí o. káàbọ̀ káàbọ̀ káàbọ̀ jèrè akínrọ̀gbádé ẹni tó bá ní <laughs> ẹ o. <laughs> akínrọ̀gbà agbè mélòó ni kí n fún oje akínrọ̀gbà agbè mélòó ni kí n fún yín oje. tá a bá mi lè tán hmm. ó wà wọlé hmm. ó lọ kó gbogbo agbè tí ń bẹ nílé wa. wo ẹmu bẹ ń lẹ́bà. ètò ìyànká gàràgà ní. adio. kí wèrè kan má porúkọ mi o kí wèrè kan má porúkọ mi o kí ló dé tí mo dé téyì tètè yìí wá dìde. dákun fún mi ní ọjà irun gbọ́gbà mẹ́mu. o akínrọ̀gbà má dá ọ lóhùn jèrè ẹni tó bá náà wọn ò rí ọ nínú ìlú yìí kò tí ì rẹ èèyàn. adó ó gàn. ni ọ ẹ látàárọ̀ tá a ti fi ọgún lágídí kí ẹ bá rí kíní akíndíndín akíndanidánì ni. tó bá kàn lábùkù kò kàn án lábùkù pé ní ọ̀dọ̀yọ̀. eléyìí èso ọ̀dọ̀yọ̀ nìkan akíndìndìrín akíndanidání afọ́fùgbẹ́mu tí bàbá rẹ ti fi ṣe nǹkan agbára ni. olúwa mi ẹ mọ̀ mọ̀ já ẹ mọ̀ mọ̀ já ẹ mọ̀ já o. Ah, ìjà ọ̀dọ́là olúwa mi orúkọ ní sọ ìjà ọ̀dọ́là ẹnu rẹ̀ ń jà ẹ fẹ́ jà ẹ ní sùkúrù ẹ ní sùkúrù ẹ fẹ́ jà ilé bàbá ẹ̀yin méjèèjì rẹ̀ tábà ti bí ra ẹ̀rọ jà. báwo. tábà ti bí ìrírà wọ. ká dà fún ọ. wọ́n mọ̀ pa wọ́n mọ̀ pa ọmọ bàbá. ọmọ ààrẹ kò so. Ah. ọmọ ààrẹ kò so. ẹ má mọ̀ pa ọmọ ààrẹ kò so ẹ má mọ̀ pa bàbá fún wa mẹ́jọ ní. bọ̀ mẹ́jọ bọ̀ máa bọ̀ máa bọ̀. ká dáa fún ọ ká yọ ká yọ bẹ bẹ bẹ. sọlẹ sọlẹ sọlẹ àkùwé gbé lákàtí gbé lákàtí ah, àkùwé. ṣé mo jà ní. dáadáa mọ́ọ̀lù dáadáa. kódà o ṣe wọ́n ṣìkàṣìkà. mọ́ọ̀lù dáadáa. Ah. olù olù olù. ó bá wájú kan tó ń jà mí. olù bẹ́ẹ̀ ni ẹ sàn. ìgbà tó so lá oríire ìkàn tó so agbè ẹ̀rí ẹ̀wà ẹ̀fọ́ lójú ni tí wọ́n fi sọmọ mi báyìí èpè fẹ́ jà yín ní àbí ẹ̀yin ilẹ̀ fẹ́ jèpè kí ni tí ṣẹlẹ̀ gan ń bẹ̀ ń rí. káwọ lè bàbá torí gbogbo ògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin ìlú kò jẹ́ ká lè dọ́wọ́ wò a ti sọ fákin kó má jà òun ló lóun ó jà bàbá ó ní ká fà wọ́n lẹ̀ kán ó jà. akin o ti jà náà nu o ti rí ó mà ṣe o ìṣèlú yẹ kí n gba gbogbo yín pátápátá ìṣèlú yẹ kí n pa yín dànù kí ni ọ̀sẹ̀ yín rí wọ́n fẹ́ pamọ́ mi ẹ fẹ́ nù bọ́rọ̀ àbẹ́fẹ́ kí n ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó arákòóso. láyé ní ibikíbi tí a bá ti gbọ́ tí nǹkan fẹ́ sọ máa mi ẹsẹ̀ nǹkan burúkú ń bẹ kí ni à ń ṣe yín rí. èrú kan ọ̀rọ̀ ta ìgbẹ̀rú àbẹ̀rù àjẹrù lóògùn ọkọ kan ó jẹ gbẹgbẹ̀rún abẹ́rẹ́ ibikíbi tí nǹkan bá ti sọ máa mi. ẹ pa wọn dànù ẹ̀sìn esi aba kan! ẹ jẹ́ kí ojú ẹ jẹ́ kó rí mọ̀nàmọ́ná kú kí ni à ń ṣe yín báwọn kí ni à ń ṣe kí n pa gbogbo yín dànù kí ìran yín ó mara ti pa ẹ wáyé mọ́ ẹ kú lórí wọn fẹ́ rí tílé òbí sùn lónìí inú ibi rán níṣẹ́ o ẹ̀dùn fún ọbẹ̀ ọlọ́wẹ̀ ọmọdé òní oníjà kọ́mọ̀ ara ni ìlọ́wọ́ náà bí ẹjọ́ rẹ̀ àgbà tí obìnú lọ́mọ rẹ̀ yẹ pọ̀. ó dákun fi mí lẹ̀ báwọn fi mí lẹ̀ báwọn. ààrẹ kò so ààrẹ kò so ààrẹ kò so. tí n kò ṣiṣẹ́ gbàgbà ẹ̀ láyé mi. ẹ má ẹ dákun ẹ rọra mú ẹ kọ́lé à kọ́lé à kọ́lé wìrì làrẹ̀ mú tẹ́lẹ̀ wìrì ní tẹ́lẹ̀. ìṣẹ̀dá mi kọ̀. ẹ sọ ẹ wàá mi mo nílò ọyà ẹwà ló nílò. bí nǹkan ṣe ọyà. bàbá ẹ lẹ o eléyìí ti gbó. ó jẹ bẹ̀rẹ̀ ní. ìkúnlẹ̀ abíyá ìkúnlẹ̀ abíyá mọ ìdọ̀bálẹ̀ abíyá gba ìdọ̀bálẹ̀ abíyá ìdọ̀bálẹ̀ abiyagba ìkúnlẹ̀ abiya ìdọ̀bálẹ̀ abiyagba àkọ́mí àkọ́mí. ara nǹkan ó yẹ bọ gbogbo kínní tí ń bẹ lára rẹ. eléyìí kò ní jábọ̀ o kò ní jẹ́ abọ́sọ̀ yìí àbàkúlà ṣe wúrẹ́ o. kò ní jẹ́ kọ́ ah, ìjọba àbátalágẹmọ bá dá lórí ṣe òkè gbà lọ́wọ́ ọ̀yà kára ọ̀rọ̀. ẹ ṣeun bàbá ẹ ṣe ẹ ṣe ah, ẹ ṣeun bàbá ẹ ṣeun. ha ah. eléyìí bù kàn jẹ ní o kànjà lógún. abúlé bolo ń jẹ bẹ́ẹ̀. ah inú ọpọlọ rẹ ni o. ẹyìn ó yá ẹ bọ kíní ọrùn rẹ ẹ bọ. à ń kọ́ mi o. ẹ yọ ọkàn ọkùn náà ni. à ń kọ́ mi o. ọkàrí. à ń kọ́ mi bàbá o. Hmm. bàbá mi. ọ̀sẹ̀ wa bù ah, kànjà báwọn. ọkàn jẹjẹjẹjẹ abu ibùkún ọkàn jẹjẹjẹ. ọkàn jẹjẹjẹ ọkàn jẹjẹjẹ ọkàn jẹjẹjẹ ntí wọn náà bù ń pọ̀ ah! lè ní ọ sọ fẹ́ lé gbogbo àwọn tó kù wọlé ni ọbùn kànjà ni kànjà ẹ wá lọ́pọ̀ ọgbọ eléyìí fún ọmùkànjà ọmùkànjà ọmùpàpà ọmùpàpà ọmùpàpà ọpà. ọ̀dà fún ọ̀sán bíi má fi wèrè dán wa wò ó san bí ó san ọba dẹ́dà má jà ríro èyí o. ẹ ǹlẹ́ o. ọmọ ọba sáàkì o. bóò ni. mo wà. ṣé mo bá jáde. ẹ̀gbọ́n mi mọ̀ ti jáde ẹ ṣèkínní kan fún mi ẹ jẹ́ ń sá lọ́kùn ọ wá. ọmọ ọba. ṣe hàn ọ̀ọ́ kí ni wàá jẹ. ohun tí máa ń ṣe kókó náà ni pé eégún tí ọba jogba yìí lóde ọ gbọ́dọ̀ fi òkìtì dẹ́ra wò lẹ́ǹkùlé. bẹ́ẹ̀ ni bá mi. ẹ má jẹ́ a máa fi kínní yìí ńbẹ náà láti máa kọ́ra wa gbogbo ibi tí orin wa bá kù sí kájọ máa yanjú ẹ̀ elégbè ọmọ tiẹ̀ onílù ọmọ tiẹ̀ kálukú dúró láàyè ara rẹ̀ àmọ́ tá a bá máa pè yín gbé ẹjẹ́ àpàdé kàkàn ẹ̀ tó ṣe ìgbáradì kí ni máa fà á nẹ́tà èéfì wà. ẹ wo ṣe hmm. kì í kò a mọ̀ pé kókó lọ gbàgede ká lọ agídí ni ọmọ lò òun ah. sì rèé bó bá ti débi ọ̀rọ̀ owó báyìí yóò fẹ́ mu jẹun tí yóò yọ. òde ẹmu ni máa lọ bá a bá fẹ́ ṣeré. ajẹmẹmu yóò bìnà kú báyìí. káyọ̀ kẹ́kẹ́ máa sí. sago. irú rọ́kọ̀ ní ìyẹn burúkú ọbẹ̀ tí ọ̀dà náà kọ́ ni. àbẹ́ wọ́n ní èèmọ̀ wọ́n ní èèmọ̀ nkẹ́. ẹ wá dé yẹn máa ṣe ojú ojú ayé ẹ ṣe àtòkò wa gbowó lé ẹ̀ ní ìṣiṣẹ́ àjẹ ẹ̀yìn ọ̀yà ẹ̀dàkúṣẹ́ rí orin àwọn èèyàn wa la fẹ́ lọ rèé kọrin bú ẹ̀ wá já mú un lélẹ̀ eré ilé làwa ṣe ẹ̀là ọmọ kílẹ̀ fẹ́ fọba ṣe ìrẹ́yìn làwa wò ẹ̀là ọmọ kílẹ̀ fẹ́ fọba ṣe. àgẹ̀dẹ̀gbẹ̀ bàbá lóṣùn ìbàdàn báyìí ìbàtẹ̀ báyìí ìbàdàn gbọ́ngbọ́n bàbá gbogbo ìwúrà gẹ̀dẹ̀gbẹ̀ bàbá lóṣùn ìbàdàn báyìí ìbàtẹ̀ báyìí odìmọ̀dìmọ̀ tí kò mọ nígbà ojú àlámúrí ìbà lọ́nà eré ẹlẹ́la wá ṣe ẹ̀là ọmọ kí la fẹ́ fọ́ bá ṣe ìran ìlà wá wò ó.

àti tá a bá ti wá ń jò ní kò ní lágbára àti máa kọrin púpọ̀ ẹ̀yin yìí sí máa kọrin nì ẹ máa kọrin nì iṣẹ́ ti kù sọ́wọ́ yín àtẹ̀yìn àdónìlù àwa <laughs> gbọ́dọ̀ kọrin nì ní ká sì jóná ẹ̀ ní kẹ́yìn náà kájọ ṣé dáadáa kọ́ dáa hmm. ọ̀ya ẹ wá wẹsẹ̀ jó ẹ wá wẹsẹ̀ jó bàbá máa ń jó ọmọ ẹ̀ ń jó ẹ wá wẹsẹ̀ jó ẹ wá wẹsẹ̀ jó. bá mi gà lọ o agbára ìfokòtò. ẹ bá bá ẹ bá bá wa gà lọ o agbára ìfokòtò. ẹ má bá wa gà lọ o agbára ìfokòtò. ẹ bá bá. Ajadi mi olówó ọkọ mi adé orí mi àjàdé hmm? èmi mà ti ń padà lọ sí ìlú wa o mo bá ní kí n wá sọ fún ọ. mo mọ ẹ wà adé mi. àjàdé mi. aya mi <laughs> ìfẹ́ mi oníwà tútù bí àdàbà ẹni tẹ́lẹ́dùn á yàn fún mi gẹ́gẹ́ bí aya o ṣe mo dúpẹ́ èmi náà mọ̀ mo mọ̀ pé àsìkò ti tó láti padà sọ́dọ̀ yìí torí ẹ̀ ló jẹ́ ń fibi tí mo wà á lẹ̀ kí wọ́n á bọ̀. Àjàdí hmm? torí mi ló ṣe fibi tó wà á lẹ̀. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bọ́n bá ń pè é kéèyàn ọmọ òdìdí ọmọ dání òdìdí ọmọ ni elédò àṣẹ̀dá rẹ̀ pé mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ lẹ́yìn tó taari ìwọ náà sí mi. <laughs> mo mọ̀ wípé o nífẹ̀ẹ́ mi èmi náà sì nífẹ̀ẹ́ ìwọ náà. mo sì fi ń dá ọ lójú pé gbogbo àmójútó tí ń bà mọ́ fi mójútó àwọn èèyàn rẹ tí ń bọ́ ṣiṣẹ́ lóko rẹ̀ mo ní fi bẹ̀lẹ̀. Hmm. o ṣeun o ṣeun. nǹkan wà ní iṣẹ́ o ojú ò ní tì ọ́ bọ́ ọ bá délé mm-hmm. bá ń sọ fún ìyá mi ni mo ní kí wọ́n mọ̀ palẹ̀mọ́ o wẹ́rẹ́wẹ́rẹ́ ṣe tó mọ̀ wá àwọn àyà mi sọ́dọ̀. <laughs> o ṣeun màá wí fún ọ bó ṣe sọ o ṣeun. ṣé mo dúpẹ́. bẹ́ẹ̀ hmm, mọ̀ ọ lọ. ẹ wà á dé ọmọọba ṣe ni inú mi ń dùn ṣẹ̀ṣẹ̀ bí èèyàn bá wá gẹ̀ẹ́sẹ̀ báyìí tó gùn kọjá náà mi tónítọ̀hún yìí kọjá lọ tí èèbọ̀ nǹkan kan ò ní ṣe èyí ló mú mi sọ wípé mo ní kórìsì mi rèé ilé ọlá pẹ̀lú adé o kórìsì mi rèé ilé ọlá pẹ̀lú adé o kí n dé èèyàn pàtàkì kí n bọ́ lọ́lá ṣe láyé orí wá sí mi rèé ilé ọlá pẹ̀lú adé o ẹ̀rí èmi náà ni àjàdí ikọ̀ ọmọ òjẹ́lérè ni ọmọ olókìtì bí àrídẹ dáfà kiri ń ọmọ ẹ̀yẹ́ mú mi sálò sálò sálò ilé òjò ń pẹ̀tù ara ajá ọmọ ọtí wẹ́ bí òjò sàkìtì wọ́n yin ọmọ lásọ paró ajánú ilé òjé san tàbí òsàn ọmọ pàjá ò tó ráwọ́ obìnrin jọ̀wọ́ rẹ̀rẹ̀ ó bàṣẹ rẹ̀ nínú jẹ́ amúnibúni àbẹ̀ẹ́bù wọ̀ntí wọ̀ntí òṣónú ọmọ gbára èmi lọmọ ògbélépo rẹ mo gbélépo múròdòdò èmi lọmọ mo jẹ́ dòdò. Yébú! Yébú! Ẹ eh, ta ló yìnbọn? Dọ́rọ̀ o ti kú dànù. Akínọ́gbà ìwọ ló yìnbọn! Ìwọ ló yìnbọn! Ẹ ó yìnbọn! Ẹ wà dé! Ẹ wà dé! Ẹ wà dé! Dìde! Ah! Wàhálà dé! Wàhálà dé! Akínọ́gbà! Ah, ah, wàhálà dé! Odidi ọmọ Ah, Mo dáràn! Mo dáràn mo dáná gbà mí o akérògbà ti pọ ọmọ bá o akérògbà ti pọ ọmọ bá o. tí o bá gbé ìdí tó gbé lákìrìbòtò ìdí ẹ̀ báyìí tó gbé sórí àpèrè wà lájẹ o. lágbára olókè èmi ò ní rẹ́rìn lórí ọmọ tèmi o. màmá tèmi màmá tèmi kí ló ń ṣàwọn ìyá tó ti dàgbà náà. ta ni ìyá ta lọmọ. èmi ò nífẹ̀ẹ́ wọ̀ rárá. èmi náà ò nífẹ̀ẹ́ wọ̀. ìwọ tó nà ọpọlọ tó tó tó gbọ́ yìí ẹ́ àwọn ọ̀rẹ́ òṣùwọ̀n ló wà ní. ṣé ìwà àtàbẹ̀bí wà nù ẹ̀gbẹ́ ni tá a fi máa rí àbẹ̀bí sí. arìnpọ̀ ìwọ àti ilé bá mi mi ò fẹ́ mọ́ bẹ́ẹ̀ jẹ́. báwo lè ṣe dé ní ìlú nǹkan. ẹ dákẹ́dá. àwọn òṣèdàkẹ́dẹ yan ni wà. ó máa sọ fún olóògbé mo ń gbọ́ gbogbo gbogbo ẹ̀ kọ́ fún dànù. igi ṣẹ́gun tó bá ṣẹ́gun báyìí. a máa ṣẹ́gun. wúù wúù. tani bàbá àtìrẹ́ tí wọ́n ń da àràkàrà nínú àkàmàrà. ee domi domi domi ooo àbíbí báyìí ni àṣàkẹ́ ti ń gba inspiration mo sọ náà yoga yoga nìyẹn. alẹ́ bèrè kí ló ṣẹlẹ̀. kíngòlò ni ṣéèdì tẹ́lẹ̀ mo jẹun tó gọ̀ bíi tìǹtẹ̀ ń fẹ́ gọ̀ lómi ó kò sí wàhálà Mrs. Badmus ni mò ń bèrè ètò bá kùn ní kẹsàn. láti bolẹ̀ tiwa. yàyà bẹ́ẹ̀ ṣe rí mi ẹ̀ ẹ̀ rí wípé mo jọ tẹ́lọ̀. máa madam ọlọ́run máa ràn yín lọ́wọ́ o bọ̀bọ́ yóò sì parí abẹ́rẹ́ ó sì máa padà sábẹ́kùtà láti gbèyí tó mo rò para yín òyà tọ́da bí okun tẹlifóònù. yàyà tẹ bó ṣe tètè ẹ mọ́ lórí ẹ má bínú mà ẹ má bínú ilé ìwòlè home training ó yẹ kó à lọ tún kọ́. sisi ẹni tó máa bá mi ṣe measurement ẹ sisi deliver on time yes ma date tó pè fún mi ni kò deliver aṣọ mo travel sí mi ìfẹ́ gbọ́ any complaint o ṣó gbọ́ mi ránṣọ ẹ. kí aṣọ mi kó slim fit mọ́ mi ah, ah ó ṣe wá gbẹ báyìí. Ah, kò ń ṣe pé kẹ́kẹ́ máa ta ìtì ẹbẹ yẹn náà ó ń tàbí ah, náà. ṣé o gba covid ni. covid kí ni. ó ṣe wá yòrònú àwọ̀ báyìí. Eh, eh, eh, ẹ̀yin lẹ sọ pé òun gbẹ ẹ̀yin tó lè sọ pé èèyàn gbẹ ah, bẹ́ẹ̀ bí mo ṣe ń wò ẹ̀yin yìí gan òun gan tó lè ṣe báńsà fẹ̀yìn ṣẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ṣe rí ni ẹ dàbí irin tí wọ́n máa fi ń gbérí àdúró ń ta. inú mi dùn bó ṣe sọ̀rọ̀ olórí gbogbo ń ṣe àtàyà sórí àwọn náà ka wèrè káàkiri wọn rẹ sí ń sọrí káàkiri lábẹ́ ẹnu ẹlẹ ẹdá ká ìjẹ ẹyìn rẹ bí orogún àṣàrò ṣé mi irọ́ orí bó ṣe ta méjèèjì pọ̀ ni. Ah. ṣé o rí pé òsì ló ń ṣe fún ìsúpẹ́ ẹlẹ́yàmọ̀léyà ni. ẹ ńgbà tí eyín mi ẹlẹ́yìn mi dàbí. orógùn àṣàrò. ẹ ṣé bẹ́ẹ̀ lẹ́yìn mi gùn tó náà ni. irọ́ ọkàn yanyan yanyan ni. láì jẹ́ pé mo jọ ọ̀rọ̀ ṣé mo jọ bíléèdì lójú yín. owó orí bó ṣe rí ni. olùkórè yín ò pé tí bá ya wọ̀lú yín tẹ̀sẹ̀ níbi ìparí ọmú. kí la gbé kílẹ̀ jù. inú mi dùn olùsí lẹ́nu ta kókó bí okun sòkòtò lẹ́nu bá jóni mú bí hobu lọ́wọ́ kọ́ láì nílá àkójọ ẹ̀sẹ̀ bí mọ̀nìmọ́nì elétí gbé káàmọ́ sóòsì àbí wọn ṣàlàyé fún ọtọ́ wá sẹ́nu bí kí ọ̀dà kí ló dé. ọ̀bẹ tá a fi fárí ẹrú ọ̀bẹ tá a fi fárí ẹrú ọ̀bẹ tá a fi fárí ẹrú tó wá lè dorí ọmọ ká ní òmú mọ́ ká òmú mọ́ ọ̀bẹ tá a fi fárí ẹrú tó wá lè dorí ọmọ ká òmú o ká òmú mọ́ ká òmú mọ́ ọ̀bẹ tá a fi fárí ẹrú tó wá lè dorí ọmọ ká òmú mọ́ ká òmú mọ́ ká òmú mọ́ ọ̀bẹ tá a fi fárí ẹrú tó lè dorí ọmọ ká òmú o ká òmú mọ́ ká òmú mọ́ o.